Exercise 2, columns 2 and 3. Un jíjẹ. A fẹ́ nǹkan jíjẹ. Nǹkan mímu. A fẹ́ un mímu. Omi mímu. A fómi mímu nǹkan kíkà a fẹ́ nǹkan kíkà nǹkan wíwọ̀ a fẹ́ nǹkan wíwọ̀. Exercise three, columns one and two. J. Ṣé J. ń ṣó ní nǹkan jíjẹ tà ṣó ní nǹkan títà kà ṣó ní nǹkan kíkà mú ṣó ní nǹkan mímu. ibùsùn ṣoníbùsùn ìṣáná ṣoníṣáná omi mímu